أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد عما لبثنا شهر رمضان لا تقبل منا ما قدمناه فيه من الصيام والقيام وآخر لنا الختام اللهم اجد الكسرنا على فراقنا شهرنا

وألف بين قلوبنا واصل ذات بيننا وادنا سبل السلام ونجنا من الظلمات إلى النور اللهم جنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مسلمين بآلك قابليا وأتم علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وتكل موازيننا وأكف إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واجبر خطيئتنا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك خير ما نفعل وخير ما نعمل وخير ما بطن وخير ما ظهر وخير الدرجات الأولى من الجنة اللهم نسألك أن ترفع ذكرنا وتضع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن خروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك درجات الأولى في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي نورنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي وفي معيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك الدرجات الأولى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأهواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه واخلف علينا كل ضائبة لنا بخير برحمتك يا رحمن برحمتك برحمتك يا رحمن إنه من سليمان وإنه بسم الله الرحمن إنه من سليمان وإنه مثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت كلها فآتت كلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار في نار فاعترفت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الحمد لله الله أكبر والسلام على رسول الله وبعد ما أوحي إليك من الكتاب فقربني إلى الله تعالى بتلاوته وتكسفا لفاسه وتعفصا لمعانيه فإنه من أفلل الأعمال àtàbà òun máa kè láti lè kèrè àti afúlọ́lù mìíràn ní mọ́dì ọ̀jùmọ́lá tún máa ń gbélé kòrè àní mìíràn ní àyàtì ṣètàtò àlàáfíà wọ́n sì tàtò mìíràtíà wọ́n sì tàtò wọ́n sì túnà alifun mi ní amúrú wàhálifun mi ní anáyú. ألف منها وعد وألف منها وعيد ألف منها قصاص وإخبار وأمس مئة وألف منها عبر وأمثال وأمس مئة علان وأرام ومئة تسبيح ودعاه وستة وستون ناصر بسم الله súra kejì, àyà ìjà ọgọ́ta àti márùn-ún, wọ́n mọ̀ sọ́dọ̀ ní ó ti fún àwọn àwọn ó ti dáhà lọ́dọ̀ dáhà ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها لنفينه fàrí lámú ìṣubú àwọn àdìlò fàtọ́lú wàlá ò nínú bá màlú náà bá sí ayàwádù àádùkùn àǹtàkùnà làwù jáàna tún nínà ilé wà náà ní alẹ́ له فيها من كل ثمرات فأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إنسان في النار فتركت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما خرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآيسه إلا أن تجملوا فيه wàhálà mi wàhálà ńlá gani oníranì alhamdulilayi. يا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا يا طيب الأسماء Ya àrùtí wà láàrùn wà máa láàyè sàmà láàyè láàyè ìgbòmìnira. àyà hálìkálì kùrì sí yìí wọ́n ní àrísì wá sàmà wàhálì kàmá sábà níjẹ̀ ní ìwàhálà wàyà. Yàrá ni wà láàrùn tó ọlọ́run àpẹ́ o wọn náà ni ọba tó ṣe pé gbogbo orúkọ rẹ lọ́mọ ṣákáṣáká yá mọ́ni wà náà o apẹ ẹni tí ń jẹ ọlọ́run wà máa ń la yóò sàmọ́ káàlì káàlì ìsinmi kò sí ẹni tá a tún lè pè bẹ́ẹ̀ mọ́ o àfọlọ́ náà àyà á nìkan lè kórè

àti bàbá mi alága. Láàánú àlàkí ayé wa náà, láàyè àlà. Òkùnrin ní gbogbo ẹ̀. ọwọ́ àfẹ́ ọlọ́run náà ọ̀yọ́ ha nìkan rí sí yìí wọ lọ dá àga ọlá rẹ tá à ń pè ní kùrìsì. wọ́n ní àti ìtẹ́ ọlá tá à ń pè lálàárá sí àti sẹ́nà tá rí kan bẹ̀. wọ́n gbogbo lábẹ́ pátá náà

ọlọ́run kò ṣe dáadáa fún wa. lẹ́yìn tí a pe ọlọ́run bá a tẹ́wọ́ sí a tún wá fi àsìkò yìí ṣàdúrà fún àwọn àfáà wa àgbà òní láti ṣe Abdul Baki Muhammad lọ́n bá ní kẹ́ àfáà wa o àti gbogbo àwọn tí wọ́n ti lọ nínú jàmáà Islahudeen àti gbogbo òkú mùsùlùmí. báni kẹ́ gbogbo wọn. àwa naa wà láyé náà báyìí lọ́dọ̀ wa bàbá wa alága àgbà fún islahudeen bàbá wa àfa àgbà fi kárí gbogbo wa pátá gbogbo awa jẹ̀mọ́ lákan ọlọ́run jáwa náà gúnlẹ̀ o ibi á lọ àwa náà lọ o máa látùbọ̀ tán rí òṣè ẹni tó lè bọ́ lọ́wọ́ ọkú àwọn tó lágbára tí wọ́n ní ìyẹ́ tí wọ́n fi ń fò wọn bọ́ lọ́wọ́ ọkú àbá kan ló sọ ó ní àlámútọ́ra nani mọ́ta adìrá àtàmánàlá alámọ̀lẹ́ oúnjẹ mi ni òun sójà náà ìwàlá sùfúrí àlékún sálámù. Ìmọ̀ ń gbọ́ bàbá yà ó. Àwọn sára àgbẹ̀lẹ̀ mọ́ta. Àjọ́ àbá máa ń mọ̀lá. Sójà náà ìwàlá sùfúrí. Gbogbo wa pátá ọlọ́run ya gúnlẹ̀ rí, ọlọ́run ya ọlọ́run pàdé, ẹni tí ń tan rẹ̀ jẹ lókùnjọ́ tan rẹ̀ jẹ. Òun la rí yẹ rí, rí kú yẹ rí, rí kú dá ìsí. Ààrùn ah, púpà yóò àbá ní àlámúgbára wọn ni wọ́n ní ṣé ìwọ ò rí ni àbí ò fojú inú wò pé ikú yìí àwọn tó mọ̀ ṣáájú tó ọmọ ìlé wọn dá. Sójà náà ní ìwàlá. Sójà náà ní àwọn tí wọ́n níyẹ̀ gan tí wọ́n fò. Bí ẹyẹ, ikú lé wọn dá pẹ̀lú aṣúfúyà àwọn tí wọ́n lè kán tí wọ́n fi họ ara tí wọ́n fi kọ ikùn àbí nǹkan wọ́n ní màmá lè kan ikú pa wọ́n ẹjẹ́ múra ẹmọ́tànra wa jẹ́ àmì ọlọ́nfà alára mú láàrín àlọ́wọ́ láti lè ṣiṣẹ́ eré ń yánú sí tó a ti kó gbogbo ẹ̀ lọ́lọ́ńdọ́ o àwọn àyín sàfà àti ó pè é kójú ọ̀mọ́rọ̀ o ọlọ́run ìkẹyìn ọ̀rọ̀ fún wa o má rọ ìyàlẹ́ lórí o wọ́n bọ́ ta ju wọ́n mọ̀wọ́ à ọlọ́run wọ́n fi ilé ní òtó rẹ̀ àwọn agbésíwájú rẹ̀ àlùkòrò ánù ìkẹ́ rẹ̀ ni. ètí rọ́gàgà yìí kẹ́ rẹ ni wọ́n tí wọ́n fi nǹkan ha nǹkan nígbà ọba fẹ́rẹ̀ ló kúrò lè wúra wọn ọlọ́run máa dúnmọ̀ nàmọ́lá. ẹni àìkúrẹ́ ní ìjọ náà ni òjò náà ìjọ náà ọba wa ni. Ah, ọlọ́run ìtọ́ rọrùn méjèèjì wọ́n ló ní àfilẹ̀ ọ̀nà ṣùgbọ́n gbogbo bàbá ọba rọ òjò fún wa dákun ọlọ́run má rọ ìyà fún wa o má sì rọ alátẹ́gùn fún wa o àfẹ́ o dákun àánú ẹ̀ la fẹ́ ọlọ́run. náà ọwọ́ fẹ́ sọ díẹ̀ nípa àlẹ́wárásí táàfà àti bẹ̀lọ́rin tó nípa yá ní kálíkùrí sí yìí wálé àrìsí wá sàmà wàhálì kàmá sáàtàlì ìwà ọ̀yá ní kálíkùrí sí yìí ọlọ́run ẹlẹ́dàá wa ló àgọ́ ọláàrẹ tá à ń pè ní àlàárà sí tá à ń pè ní kùn sí. wọ́n náà ló sì lọ́jà ló ní àga ọlá ìtẹ́ ọlá tá à ń pè ní àlàárà sí wọ́n náà ló tó wá ní sọ́mà. Gbogbo ní tó wá ń bẹ ní abẹ́ sọ́mà pátá àti ń bẹ lókè rẹ̀. Wọ́n náà lọ dá wọn. Ìwọ ọlọ́ni òjíṣẹ́ ilẹ̀ mọ́nà ọ sọ fún wa wípé ó ní ọ́sẹ́ wàádádù ààrẹ wàádádù hamilatola arùsì ọgbẹ́ sọ díẹ̀ nípa àlàárà sí عدد حملة العرش ثمانية كما نص على ذلك القرآن. àwọn náà ti mọ̀ pé àlàárà sí àwọn mẹ̀lẹ́kà tí wọ́n ru òpó ẹ̀ àwọn mẹ́jọ ni wọ́n gẹ́gẹ́ bọ́ lọ́wọ́ àlékẹ́ ọlá náà ṣe wí. wọ̀nyá ní àwọn mọ̀lẹ́kà tí wọ́n sí ọba alẹ́ tí wọ́n gbé kárí níjọ́ náà àwọn mẹ́jọ ni àwọn àfáà ní àwọn mẹ́rin yẹn rù tó àwọn mẹ́rin gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ́nù sóràtìlẹ̀ àákọ́ àyà ìkẹtàdínlógún ṣùgbọ́n òṣìṣẹ́ ńlá Muhammad nígbà tó lámọ́dá ó wá fẹ́ fa nírò díẹ̀ nípa àlàárà ó wá níwà yóò dìrò náà nàbí ìṣẹ́lẹ̀ nàbí ìṣẹ́lẹ̀ lọ́wọ́

lọ́wọ́ mọ́ yẹpẹrẹ wa o wọ́n padà lẹ́yìn wa o wọ́n bínú sí wa o ọlọ́run tóbi o bá a ṣe ń lo ọlọ́run ń ṣíjẹ náà ọlọ́run jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ àní àlàárà sí ìlú tóbi jù nú gbogbo ń bọ́lọ̀ ń da ṣé ìgbọ́lọ́ náà fi ṣe yànnà. Gbọ́n fẹ́ parí Sọ́rọ́sì tó bà. Nínú ayà tá a ti bẹ lọ́n pé làkọ́jú jẹ́. Ìjà àkùnrin ọ̀ṣun lòun ní ìlànkú sì fún. Àbí òní àlẹ́ ìmá àbí tó àwọn èso lè àlẹ́ kún. Bẹ́ẹ̀ni ló bẹ̀rẹ̀ ìyàrá oṣù rọ̀ yìí. Pàdé tàwàlá ooo, bàbá yà jù ní àlá. Láàyè láàyè. àtàlejò ìyàwó lọ́wọ́ pà áyà yẹn ó ga ọ̀gá ọ̀gá ọ̀gá pọ̀. ọlọ́run ọba tó ní àlàáràṣì tó tóbi gbogbo ń tọ́lọ ń dá àlàáràṣì ló tóbi jù òun ló fi ṣèyànnà wà ń wà rọ́bù láàrin ìṣẹ̀lẹ̀ àárín. ọmọ mi wá fẹ́ sọ díẹ̀ fún wa nínú ọ̀kan nínú màlẹ́kà. tó jẹ́ mẹ́jọ tí ó lára lárásì kí ló wá wí. ìjìnlẹ̀ ìpìlẹ̀ mọ̀lẹ́ ọ̀kan nù mọ̀lẹ́ o ẹsẹ̀ méjèèjì tó lọ́n dá fáwáì ẹsẹ̀ tiẹ̀ ìsàlẹ̀ wàhálà wà. mọ̀lẹ́kà kan lélẹ́ wọn o. wàbẹ́rẹ́ lọ sí ọmọ bá ti rọ̀dùn lé wà tóbìnrin. ṣé wá rí ṣé wá rí àlàfo etí etí tí mo etí wà yìí tá a bọ́ kàn yìí àti èjìká yìí aláìmọ̀ <laughs> àṣálá ó ní àfàkọ́ọ̀nì tó èrù sọ́bù ní àti ẹlẹ́nu gbogbo wa ẹjẹ́ ọ̀rọ̀ ẹjẹ́ kájúpẹ́ káfọ́ ọkàn etí wa ná ẹwà ẹjẹ́ àtúnfọ́ ọkàn èjìká wa rí nínú àwọn mẹ̀lẹ́kà mẹ́jọ tó sí i ẹ̀ pé àlàfo etí ẹ̀ báyìí rẹ̀ báyìí tá ó ní sábù ní àfihàn mi ọgọ́rùn-ún méje ọdún ní ọ̀nà lọ. ṣé wá mọ̀ pé àlà aláṣẹ ló tóbi lóòótọ́ ọwọ́ tẹ̀mí náà tí mo fọ́ kẹtí tí mo tún bá fèjì káyì ọ̀kan nínú àwọn ìlérékà tó lọ ń gbé àlà aláṣẹ lé kan bá fẹ́ fò rẹ̀ ẹ̀ ọgọ́rùn-ún méje ọdún ní lọ.

سبحانك اللهم وبحمدك وتبارك اسمك فتعالى ذاتك ولا اله غيرك الله اكبر الله اكبر فيا آلك لكرسي والعرش وسماواتك من تحت الجميع وعلى

tàlọ́wọ́dá púpọ̀ ní tó ń lókè sẹ́mà olódá ọlọ́ni wa ń ròyìn àlárà sí fún wa gẹ́gẹ́ bí àdúlá ọ̀nà mọ́súdì ṣe gbà wá àdúlá ọ̀nà ó wá ń sọ báyìí pé náà Muhammad

àbí nínú yìnyín ohun tí wọ́n ń jẹ́ sọ́nà gan-an tàbá fẹ́ nà á. Nígbà tí ìtìmọ́ bá fẹ́ tó bá kọ mọ̀nà ẹ̀rì kìíní tí ó funfun àìsánmà là ń wò. Eléyìí tí ò ṣe sáàmù omi lélẹ̀. Tàbá wá rí tó fẹ́ rìn ní tó náà yára láti ilẹ̀.

ọgọ́rùn-ún márùn-ún ọdún ni ni ó rìn tí ó gbé òpin ní nípa rẹ̀ kan tí àlàfo tó wá wà láàrin ẹ̀. وما بين السماء السابعة وبين القرطين مسيرة خمسمائة عام láàrin sánmà keje sí kùrìsí yọ ọlọ́run torí kùrìsí yọ ọlọ́run lọ́wà lókè sọ́nà keje láàrin sọ́nà keje sí kùrìsí ọlọ́run ìrìn ọgọ́rùn-ún márùn-ún ọdún fún ni tí ọba fẹ́ rìn yóò fún mi. Mọ̀nà ọ̀gbẹ́rún ẹni kùnrin sí yìí ìlà ìlú ní wá kan omi ah, nínú àrí ọlọ́run fọ́ọ̀kọ́ ni ṣé ẹ rí lẹ́yìn àga ọlọ́ọ̀lọ́ọ̀ yẹn omi lọ́wọ́ omi ọgọ́rùn-ún márùn-ún ọdún ni nǹkan kan tó bá fẹ́ rìn ó tún fi lẹ́yìn ọgọ́rùn márùn ọdún tí tó fi omi tó tó rìn yẹn gbà náà wá ní ọwọ́ tó sí

gbogbo ń bá wa ń ṣe ìgbà ṣe lọ́sàn-án ìgbà ṣe lóru ìgbà nìkan pàdàkùnjò tó ṣe ìgbà lọ́nú igbó tó ṣe lọ́yọ́ fà léyìn níní amálì kún ṣéèfù nǹkan kan ọ̀pá máa o ọlọ́run àwọ̀dà tìbáwò ókè rẹ ní jẹ́bẹ́ o àbọ̀lá ókè rẹ ta kì náà àti bẹ̀ ọ́ ojú rẹ ayé àti tọ̀run náà là ń wá. ìṣẹ́gun fún wa o a wà bọ́ sínú alukóránù báyìí o súnmìlà. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتبذير فإن يدريا وابل فطل والله بما تعملون بصير. أرى أتي أفهم أقبل أي ولا دعوة.

ọlọ́run ń sọ fún ṣe ọlọ́run. الذين ọdún náà fọ́lọ́ ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun náà ló ní gbogbo ẹ̀ ló lówó ló ní fi ṣe fún ọlọ́mọ àmọ́ pé mara rẹ̀ lọ́nà tó ọlọ́run dojú pa inú owó ọlọ́run tó fún yín ẹ fún àwọn tí kò ní bẹ́ẹ̀ ìbọ́dọ̀ òun ọlọ́run ló ń fún yín ẹgbẹ́ ti pamọ́ ni ẹ mú inú ẹ̀fẹ́ nìkan òun ó tún fi ọ̀pọ̀ fún yín kí la fẹ́ kọ́ ọlọ́run ó ọlọ́run ní àpèjúwe àwọn tí wọ́n ń ná dúkìá wọn. ó sọ yí pé ìyọ́nú ọlọ́run ni wọ́n fi ń wá. wọ́n tún fi ń wá ìfirinlẹ̀ gbẹ̀yìn gbẹ̀yìn ẹ̀mí wọn sójú ọ̀nà ọlọ́run. كما ذل الجنة بربوة أصابها ní àpèjúwe irú àwọn ẹni bí ọgbà oko tó ṣe pé oko náà ó wà níbi eétúlẹ̀ tó ga eétúlẹ̀ tó ga yìí ilẹ̀ ọlọ́ràá ni wọ́n wá gbin sí wá gbin òjò ńlá wá rọ̀ sí. fàáta wá jáde tán gbogbo àwọn èso rẹ̀ ọlọ́run ní ó wá ń jáde ní ìlọ́po méjì ìlọ́po méjì ìlọ́po méjì. Ọlọ́run ní bí òjò tí ẹ̀ tí ìrọ̀ṣẹ́ ẹnu rìtì ń sẹ̀ sí náà ó ti tó. alukuraanu náà dáa pọ̀ wa ẹgbẹ́ wa wo ńdọ́là ń fi parí àyà. ọlọ́run gbogbo ń tẹ̀ ń ṣe lòun rí tẹ́lẹ̀ ó tún fún ọlágbọ̀yé ọ̀rọ̀ tó ṣáájú gbogbo ń tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ná lòun èyí tẹ́ ẹ tún ṣe bẹ́ẹ̀ yóò sí ọ̀nà rí ọlọ́run tí bí ó tún bá. àwọn tó àdùnkù dáadáa tó rí nàmílẹ̀ wà ọlọ́run wa mú àlàyé wá ọlọ́run ní ọ̀kan nínú yín wa nífẹ̀ẹ́ sí ní ọgbà oko kan tó jẹ́ a rí dàbínú ọ̀pẹ a rí ń bẹ̀ igi ọ̀pẹ igi dàbínú. wàhálà bí. àti èso àjàrà. Ọlọ́run tó sọ wípé òun ọlọ́run ọ̀jẹ́ kí bàbá olóko wọn dààmú pàápàá òun ò fomi jẹ oko yẹn ń yà. Òun ọlọ́run tó ń mú kí odò ọ ọmọ sàn ní abẹ́ okòrun. Olúwa ní gbogbo ohun tí ń ṣe ìwé èso pátá òun náà ní jáde nínú oko náà. Wà á sọ ọ́bà ayé a máa kánjú o, máa kánjú gbogbo iṣẹ́ wá dáa tó bàbá wọ́n wá ní ọba darúgbó ó sì ní àwọn ọmọ wẹ̀rẹ̀ kéékèèké àwọn dàárọ̀ bàbá ẹmú lówó oúnjẹ mi àwọn ọmọ bí ẹni àṣàfún lówó oúnjẹ mi àwọn bàbá mi ọlọ́run bá mi gbogbo wọn báàmì alága àwọn ní ọmọ fòwò wọn á ní atẹ́jà ajẹ mọ́tò dóògbọ́n ó kí àwọn méke nù àwọn ọ̀rá máa bí sáfún lówó oúnjẹ ọlọ́run wá sàlàyé pé bàbá sájà kọ yìí ó ti darúgbó kò lè lọ ọbì kankan má bí tí wulẹ̀ ọmọ àwọn ọmọ rẹ̀ òsì sí ìdàgbà ọmọ ni gbogbo ọmọ tó bí tá a sọ pé wọ́n ràn lọ́wọ́ bàbá lọ́wọ́ kò sí wa kalẹ̀ bí ọmọ adìẹ ni. Ah, ọlọ́mọ bínú ṣe ọ. bókò ń ṣe wá látàrọ̀ pátí. Gbogbo kò ń gbá jóná pátápátá látòkè délẹ̀ gbọ̀n. Kàdáríkà yóò bá yìí lọ wá òòlà fún olè ayà àdèlà ìyà fún látàbà kàrò. Ọlọ́run ní gẹ́gẹ́ báyìí là ń ṣàlàyé àwọn ọ̀yà wa fún yín kẹ́ ẹ lè bá a ronú. Ẹ wá wọn àsìkò tí nǹkan bàjẹ́ bàbá ti darúgbó. kò lè lọ ibì kankan mọ́ kò sì ní ẹni ọ̀nà lọ́wọ́ àwọn ọmọ wa ẹlẹ́rẹ̀ẹ́sẹ̀ pa kalẹ̀ bí ajé ẹni ní mẹ́bàá wa jó òkú bàbá ọdẹ ìráre àwọn ọmọ náà àwọn náà dẹ ìráre wọn ọ̀dà lámòjútó má bí ayé ó ṣe rí àtàlìkì àmà náà pa owó rẹ̀ máa láyé tí ọ̀nà sójú ọ̀nà ọlọ́run ọlọ́run wá ti jọ àlìkíámà pé lọ́wọ́ ájá àlìkíámà tí àmì tó bàbá tó darúgbò ní ìsìn kò lè ṣe oko ní ìmọ̀ hmm, kò ṣe ní dáná ti dá àlìkíámà ní ìsìn kò sí sí àkọ́sá tó ṣe èdè àti ṣe ẹ̀sán lọ́wọ́ à kò ṣiṣẹ́ ayé bí a bá rẹ̀sán ìṣẹ́jú òòlù ọlọ́run ò tí ì dúró. ọlọ́run gbà ń pé àwọn onígbàgbọ́ òdodo. àwọn òkùnkùn ní sọ́ọ̀kì bá ti rà kàtàbẹ́ tán. ọlọ́run ní èyí tó ń ná nínú iṣẹ́ tẹ́ ẹ ṣe ní kẹ́ ẹ ná fóun nínú èyí tó dánú iṣẹ́ yín òun ni ẹ ná. kódà àti nínú àwọn nǹkan tá a fà jáde fún yín nínú ilẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ yọ ṣàká ètò dá nínú irúgbìn yín ni ẹ fi yọ́. bẹ́ẹ̀ fẹ́ ṣàánú ètò dá ni ẹ mú kẹ́ fi ṣàánú kọ́mọ́ yẹ pé iṣu tó pọ̀ ọ́ lọ fẹ́ nìkan iṣu tó ti kú lọ́wọ́ àwa gbogbo ẹ̀yọ wúruwúru ọlọ́run ni ẹ má ṣe bẹ́ẹ̀. ètò dáa ní kẹ́ ẹ mú ẹni náà sójú ọ̀nà wọn lọ. wàlá àtàyà ń lọ mọ́lẹ́ kọ̀ọ̀bí níta ọlọ́run ronú kan àwọn ètí ọ̀dà wípé ilẹ̀ náà o fẹ́ yọ jákà tàbí tàbí kòkòrò o ọ̀nà sójú ọ̀nà ọlá. ọlọ́run ní àlè hálí ti ju ẹ̀wà tó ti ju tí kòkòrò ti jẹ iṣu tó ti kú ẹ̀yin náà òkúkú lè gbà. Ilá tó bẹ̀rẹ̀ lórí. tààlẹ̀ gbèrò eléèbú tó wá ọmọ ṣe o lọ́wọ́ atọ́kẹ́ fún ni a bá gbèrò ẹ̀ fún wọn náà ọ̀mà ní ìgbà kí ló wá tó jẹ́ pé ètò ọlọ́run mú ọ̀dà fóun. àbọ̀ ní yorùbá ẹ̀sùn wọn náà lọ́n fi parí ẹ̀. ọlọ́run ẹ lọ́rùn pé òun ọlọ́run ọlọ́rọ̀ lòun o òun iṣẹ́ tálíkà o òun sì gbẹ̀yìn lórí gbogbo ohun tó ń bá ṣe pátá fún òun bí a ti dúró تعالوا إلى ما تعلمون فإنني أراد لا يلقي من الموت ناجيا تعالوا إلى ما تعلمون فإنني Àfá ní ẹ̀nà ẹ̀bọ̀ wá o. Ó ń dá ẹ̀mọ̀ ní Kùránì o, ẹkùn sí dẹ́ ẹnìkan lọ́lá pípọ́ máa kà ní o, gbogbo ẹ̀yin àfá ìlẹ́jókòó yìí o. Àfá wa fi wá àṣepàdé, ó lóun rí pé ẹnìkan ò lè bọ́ lọ́wọ́ kó o. lẹ́yìn adúmílẹ̀ ọmọ yọ bọ̀lọ̀bọ̀lọ̀ tó ayọ̀ lọ́wọ́ ẹ̀ ni rárá tó àwa máa bá tàfsírù lọ torí àwa ẹ̀yin ẹlẹgbẹ́ wa ohun tí a wí náà ni pé à ń lọ sí tàfsírù ọlọ́run wá sọ fún ànábì wa Muhammad káwá máa wó lọ ọlọ́run ní wọ́n máa ṣálù lọ́dí iná yóò fi kún àmúwálà fún mọ́. ibùtì gá mọ́rìnlá ti láàyè ọlọ́run ní wọ́n mọ̀ sálù náà fàkáàtì àpèjúwe àwọn ìnáwó àlàbí iná yóò fi kúnnà àmùwà àlàhùmọ́ láwọn tí wọ́n ń ná owó wọn ibùtì gá mọ́rìnlá ti láàyè tó ṣe pé ìyọ́nú ọlọ́run ni wọ́n fi ń wá wàdásí bí ta mí ní àǹfùsì hímú. àti ìfirinlẹ̀ gbẹ́ngbẹ́yìn ẹ̀mí wọn tí wọ́n fi ń wá àìtà kí ká ní ṣàwábì àléyìn pé à ládọ́ ọlọ́run làwa ń wà ládọ́ ọlọ́run gan-an là ń wà àfẹ́kẹ́ kí wà ọlọ́run ṣòro yín wọn nu ṣọ́ọ̀tù ìsáàlì ọlọ́ní nàmá àánú tí mo kàn lè wáyé láàyè láàánú ìlú nínú ìjẹsà wà lásìkò wọn. ọmọ ìyá rẹ̀ nù wọ́n ń ná owó wọn dúkìá wọn sójú ọ̀nà ọlọ́run wọ́n fi ń wáyọ̀ ọ̀nà ọlọ́run pàtàkì bí ipa mínì àtúnṣe ìrùn àti ìfirinlẹ̀ gbẹ́ngbẹ́ng ẹ̀mí wọn sí ìlànà ọlọ́run àìkà kí kọ́ mr wahab àléyìí. òun náà ni pé pàápàá gbígba ládá lórí ẹ̀ bí ìlà fílìmù náà sì kí ọlọ́nlẹ́yìn èrò àwọn amúnìní ó yẹ apá síta àwọn mùnáfìkì o ọ̀làdínà láyáríjú náà hù àwọn tó yẹ pé àwọn ọ̀là kọkàn tẹ ládá ọlọ́run lè ń kárì hímúlà torí pé wọn ò gbọ́ lọ́n gbọ́ gan wàmí hímú dà yíyà. láti ilé wọn náà ni wọn ò ti gbàgbọ́ ọlọ́run wá fẹ́ mọ àpèjúwe wọn wá olúwa ní dámọ̀sọ àlìjáàna tí ọwọ́ fi jọ ọgbà oko bùsùtánù bẹ́ẹ̀ ọgbà oko bìrúbù àti ìrùn abúlmọ̀sírù ó ní bìdọ́mì rọ́ọ̀hì ọ̀fátì àhá ó lò lè pè ní bìrúbù àti tàbí kó o sì pè ní. ìrọ́bù wà tí mọ ọgọ́mọ rẹ̀ mọ fátíà rẹ̀ ó ní tí jẹ́rẹ̀ ni màkánú múrítà fi hàn ààyè kan tó ga mustawu tó lẹ́bù tó ṣe pẹ̀tẹ́ rẹ̀ wọ́n á gbin irúgbìn bẹ́ẹ̀ àṣọ́bà wà bìlú òun náà ní òjò ńlá مؤتسع كلها بدم ha وسكونها àwọn rásùrù ha yẹn ó lò lè dọ́mọ kẹ́ẹ̀fù yẹn kó o pè ní ùkúlà o sì pè ní úkí kó o rẹ̀ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ni ha èso rẹ̀ ó náà ní irúgbìn náà ló wa mú èso jáde. ní sáínì lọ́bàdì ìlọ́po méjì méjì méjì méjì ní sílẹ̀ máa ń sí márùn géèrú ha ìlọ́po méjì méjì ní mú wá yàtọ̀ sí irúgbìn ẹlòmíì tó gbìn tó yẹ pé ọ̀kọ̀ọ̀kan lòun ní mú jáde ṣùgbọ́n tẹ̀mí tá a wí yìí tó gbin irúgbìn rẹ̀ sí orí étúlẹ̀ tó ga yìí tó jò ńlá tó rọ̀ sí i. òun ń tiẹ̀ ńgbà ṣe ẹ̀sán rẹ̀ jáde ó jáde pẹ̀lú irú lóríṣiríṣi tó jẹ́ ìlọ́po ìlọ́po. olùwádìmọ̀ yín lámúyò àwa bínú kódà bí òjò ńlá òtẹ́ tí ìrọsí ló ìrì ìrì tó ni ń tò ní ní àfi yòṣèlú wà léètọ́ wá ṣẹ̀lẹ̀ lórí wọ̀yá kí fi á ẹnu òrìyẹ gan ti tó lérí tìfá ìhà láti jẹ́ kí irúgbìn bá gbè sórí étúlẹ̀ yẹn kó hù kó sì máa mú èso jáde ní ìlọ́po ìlọ́po alimọ́nà ìtumọ̀ ọ̀rọ̀ ni pé tásímúrù kọ́ máa so pàtàsíkú kó sì máa kí kòkòrò ọmọ jẹ́ kọ́mọ ju kàṣúrà ìmọ̀tọ́rù òjò tó rọ̀ sí òjò tó pọ̀ ní amúkọ́là tàbí kékeré ọlọ́run ní ìbùkún sí iná bàbá sáálíkà ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mẹ́fà káàtù mọ́ǹsù kíra àwọn ìnáwó èyí tí a sọ àwọn tí wọ́n nà yìí nípa pé ojú rẹ̀ ọlọ́run ni wọ́n fi ń wá tásíkú ìgbàlà kíní wàá máa pọ̀ sí lọ́dọ̀ ọlọ́run ní kásòrátí amúkọ̀látí bóyá o ìbọ́kọ̀lá sí ilẹ̀ o bóyá kékeré ni o yóò máa pọ̀ sí mi. wàláwò bìnnà bá màá ló máa bá ṣe ọlọ́run náà ò rí náà ní ìtàn ṣe o ibi àṣìdé ìná ẹ̀yin onímọ̀ ìwọ̀n ilẹ̀ ń kálẹ̀ yìí o. lánàá ni wọ́n kéde pé à ń pẹ́tẹ́ǹtì à ń pẹ́ a ti rí àyípadà àtún ti rí àyípadà lónìí ọlọ́run lè o gbogbo wa náà ọlọ́run ó ṣe ìtààmù mẹ́sẹ́jì ọ̀nà ọlọ́run fún wa o oníwàásí ó ní yàrá lè bá o tàbí ní ìlànà ìgbà mi nígbà كذلك الكريم يرى من ماله سبلا كذلك الكريم يرى من ماله سبلا البهيل ẹni tó lọ ń ṣoore fún tó pàkàdé ma tó ní ìbá ní ẹ̀ ahun tó lọ ọmọ ní ẹ̀ẹ̀dá ajínàṣẹ́ ọmọ jẹun ajúgbọ́n ni ọ ní làákàrẹ̀ ni ẹni ó ṣe wàhálà ju ti ẹ lọ ọwọ́ rẹ̀ ò tẹ́ńtọ́ tẹ tọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ hùn agbára rẹ̀ kọ́ ìwọ tó ọ̀nà ọlọ́run ọ̀nà kan ṣoṣo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà bí ti mọ náà náà. الكريم يرى ممن سبلا إن الكريم يرى ممن سبلا ṣùgbọ́n àwọn ọlọ́rẹ̀ ní ẹ bá ti ń na bẹ́ẹ̀ ni ọmọ pọ̀ sí ní ẹ bá ti ń na bẹ́ẹ̀ ni ọmọ pọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ọlọ́run máa ń là fọlọ́ rẹ̀ ẹ ká kọ́ṣe àwọn tí ń ṣe o àwọn tí ń náwó wọn sójú ọ̀nà ọlọ́run ẹ jẹ́ ká wọn o ìnáwó sójú ọ̀nà ọlọ́run ìmọ̀ àtakọ́pọ̀ ní o kì í takójípo fún bẹ̀sùn rẹ̀ lálùkì àmọ́ àyà kan dé o látùn wá wá síbi àyà mi ọlọ́run àfọ́ńdàbsírù ó ní ọlọ́run rí gbogbo ń tẹ̀ ń ṣe léèyàn ò rí ọlọ́run na kálẹ̀kùn máàyàn lórí pé ẹgbà ẹ̀fẹ̀ lè ṣe nǹkan tó dáa àwọn tó ń gbóúnjẹ fún ní sáàrì àwọn tó pé ìsinmi rẹ ní ti ń wá wàláhù bìnà táàmà ló náà bá ṣe gbogbo dání kọ̀ọ̀kan ṣe ọlọ́run ló o lọ́yìn ìjà sí kómùdì yìí òun ó sì san kálukú lẹ́sàn-án. kejì wájú. a ayùhíbù nìyẹn ibu ǹjẹ́ ó wà nífẹ̀ẹ́ sí bí àádùkúmú ǹjẹ́ nìkan nù yín wà nífẹ̀ẹ́ sí bí àgbàkú nàlàwù ìjànà tún kó ní ọgbọ oko bùsùtánù oko ní jẹ bẹ́ẹ̀ nínú yìí ni wàhánà bí lẹ́yìn tó pé ó ọgbà tàbí inabu bí àti èso àjàrà dàbínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàjìrí ní dáàtì alẹ́ àmì háàrù tó wé pé àwọn odò tó ń sàn ní abẹ́ rẹ̀ ọlá ní làwù fi á sàmọ̀rú gbogbo àwọn oko iná lọ́wọ́ léso ó léso ní kúndì sàmùláàtì gbogbo àwọn ọgí eléso náà ló méso wá bàbá ìwá ọwọ́ fẹ́ máa jẹun rẹ̀ ó fẹ́ máa náwó ń bẹ̀ ọlọ́run wá ń ṣàpèjúwe pé bàbáde àsọ́ọ́bà òun ní kìbárù tó bàbá wá di bàbá ti darúgbó ogbó ti dé sí bàbá bàbá ò lè lọ ọbẹ̀ mọ́ pàápàá. dípò pé yóò tẹ̀ pé òun ọ lọ wò lọ́dọ̀ yífà ó ti dọ̀lẹ́ nínú àlìkì bárì nípa ogbó ti dé sí bàbá àmì nǹkan síbì kò lè so kò lè ro nǹkan kan nínú oko kò lè túlẹ̀ mọ́ pẹ́lẹ́wú súrí àtúnlù àfáàwù bàbá ìwá ní àwọn ọmọ wẹ́rẹ́ tí wọ́n jẹ́ aláìlera àwòlẹ́rù sìgárì nìjẹ́bẹ̀ àwọn ọmọ kéékèèké. lọ́yọ́ kìdìrú náà lè táwọn òjò ẹ̀ lágbára pé àwọn bàbá bàbá lóko ẹ jókòó káwọn bá mú iṣu wá ẹ jókòó káwọn ọlọ́ba mú àgbàdo wá àwọn ọmọ wọn yọ̀sẹ̀ pa wọn kalẹ̀ bí adìẹ ní bí ọmọ adìẹ ní ẹni. bàbá yìí nígbà ọlọ́run wá gbàdánwò sí bàbá náà káàsọ́ bá ìsáàlú ó náà ní atẹ́gùn líle ríhùn sàdídàtún. atẹ́gùn tó lé ní jẹ́ bẹ́ẹ̀ tí iná arún tó mú iná dání tààtàrà ká sí lọ́ba bọ́ sínú oko bàbá yìí gbogbo ẹ̀ bá jó ah! ọlọ́run pa á lẹ́kùn o pa wá lẹ́kùn ọlọ́run o nígbà òjò tán kábàkábà á wájú mọ́ kánà ilé ha bàbá yìí ó pàdánù gbogbo wàhálà rẹ̀. ọ pàdánù gbogbo rúbì náà àtúnṣe tó mú wá ọba kíyàwó wà wà ó láàjù fún àjíṣà tó ń ta ààyè rí àtàwọn ọmọ wẹrẹ wọ́n bá ń ráre àdánwò dé sáwọn fún mọ́ bàbá lóun ó kò sí agbára òsì àwọn ọmọ tó lè ràn lọ́wọ́ àwọn ò tí ì nǹkan kan afọ́ńdàbùsílù ó ní wàhálà sọ́tàmùsílù ó lélẹ́yìn ìgbé àpèjúwe mẹ́fà kátìlì mọ̀ráhí gbogbo àwọn tí wọ́n máa ń náwó wọn ní sáárì ni àlẹ́ àwò àtàwọn tí máa sùn wọ́n máa sùn fíìsà bí wọ́n ṣe pàdánù gbogbo ládàá tó lọ́lọ́run wá má pèjúwe wa wá àdámù náà fún ìhá àti pé àǹfààní kan ò ní sí fún wọn nínú gbogbo ohun tí wọ́n ṣe kalẹ̀ àwájà máa ń yà kú ní ilé afílẹ̀ àìrátì torí pé wọn ò ní lè ṣẹ̀ṣẹ̀ wọn ò ní lè ṣe padà mọ́ tí wọ́n bá ti bọ́ sálì kí ọlọ́run wọ́n ní sífò àámù àfọ́nsíra ní àgbọ́yé sí ibẹ̀ nínú ọ̀rọ̀ yẹn wípé àyàwádì yẹn dìmọ́ àna náfúyì ni ìtumọ̀ ẹ̀ ni pé kò tiẹ̀ lè ṣeé ṣe ẹnìkan ò lè ronú ẹ̀ kò lè nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ wọ́n ní mú àbáàsì ó wà lè rọ́jù ní àmìlàbìtọ́ háàtì súnmọ́ bàásọ̀làwù ṣe si. àtà aráka àmàlàhùn àbílẹ̀ máa bá sù ó ní ọ̀rọ̀ tó là ń yìí ó ní ọkùnrin kan ni tó yẹ pé ó ń ṣègbìyànjú nípa ẹ̀sìn kírakítà kírakítà kírakítà ó náà láàrin ṣùgbọ́n àfipáàní bá bọ́ọ̀dẹ̀ báà nílẹ̀ abílí màá sí gbogbo iṣẹ́ olóore tó ṣe kalẹ̀ ló bá yí padà rẹ̀ ta ọ̀mọ̀ báwọn àní ọmọ náwó rẹ̀ ní kíní kiri báwọn àní ọmọ kínú gbogbo bàbá àwọn ojú wọn ò kínú máa ń tọ wọn ọba bẹ̀rẹ̀ sí í ṣe ẹ̀ṣẹ̀ ó ń ṣe iṣẹ́ tí ó mùṣẹ́ náà àtọ́ ọ́rọ́kà máa là ó títí gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe láyé odi tó jóná lálìkẹ́ àmọ́ kẹsàn-án ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe sọ ìka máa bà ìyá náà máa sùkúrà bá a ṣe ṣàlàyé ọ̀rọ̀ tá a sọ yìí nígbà yìí nù ńlá wùlà fún mi ní ááyáàtì bẹ́ẹ̀ lọ́lọ́run ń àwọn ohun rẹ̀ fún yín làálà bàtàfà àkàrò kẹ́lẹ̀ bá ronú bàtà rú náà kẹ́lẹ̀ wòye ẹ wòye o o. gbogbo àwọn tí wọ́n máa ń náwó tó jẹ́ pé àti mẹ́nà ni wọ́n máa ṣe nítorí kí àwọn èèyàn lè máa àṣehàn àmì bẹ́ẹ̀ rí aláṣẹ̀yàn ni pé tí ó bá ti ń ṣe táwọn èèyàn bá ti ń ròyìn ẹ̀ yóò tó ọ̀mọ́ra sí yóò múra sí lágbára gan o ah, dúró bí ó ń ṣe ìgbè tó àti wá ní mẹ́nà àwọn tí iná ṣìrè gùn ìjókòó ẹgbẹ́ ẹgbá ìrìn bí lánàá ní títí tó ti jẹ tó ti wá gbóúnjẹ rèé ibà sọ tí ń bẹ lọ́rùn ẹ̀rùn nígbà àwọn là ń gbé àwọn là ń dá fún ọ tó ń tọ̀ náà fi wá ronú pé ah, bóun lọ́nà ọlọ́run ọmọ kú sẹ́wọ́ ló sọ̀rọ̀ ọ̀hún yìí ó oṣù náà wá bàjẹ́ ah, gbogbo àwọn tí iná ṣèyànnà ọlọ́run ní iṣẹ́ yìí ti bàjẹ́ o ọlọ́mọ ọmọ mọ àyà kan wá mọ àyà ṣúra náà ni olúwa nílẹ̀ túbú ti ìlú ṣàdọ̀ká ti kọ bílímọ́nì ìwàlẹ̀ àṣà ẹ má gba ohun tẹ́ ẹ ṣe jẹ́ ẹ má jọ ẹ má ju pọ́ǹdù ẹ má ju iṣẹ́ rí olóore tẹ́ ẹ ṣe bílímọ́nì nígbà tẹ́ ẹ mọ́ ṣèrègún wọ́n ní àṣà tàbí kẹ́ ẹ máa fi tẹ́ ẹ ìgbàgbọ́ wà é ìbáwà là ń bọ́ ìbáwà là ń fún ọ lóúnjẹ ìbáwà là kí ló lè dáṣe tí ìbáṣà wọn lọ́ọ̀mí ẹ báṣọ ẹ̀yìn jẹ́nu ọlọ́run kó bàbá àtọmọ pẹ̀lú ìsìláàmù wọ́n bàbá ó ké rẹ̀ wá kí n orí ó mo bí ọ kí ló ń ṣe fún ọ mo ṣe láì fún ọ mo ṣe láì fún ọ mo ṣe láì fún ọ sẹ́yìn pé ń sì ègúnnù ẹ̀ẹ́n kódà yóò tún gba dáadáa ń bẹ̀ torí kò sẹ́ni tí ó kì tẹ́lẹ̀. àdámúlò ọ̀sìn tàbí ilẹ̀ wà ní dá. ìrètí fi ọ̀nà sí

wọ bàbá ìwọ náà nílé nílé gúnre o lójú ayé ó ṣe ọlọ́run bàbá kan ọmọ kan ọlọ́ọ̀nàjọ́ ń sọ ọlọ́ọ̀fẹ́jọ́ bàbá rẹ̀ ó ní yàrá ó ní bàbá àwọn gbogbo dúkìá àwọn kò tí ẹ̀ jóhùn ó ètò ní wọ́n bá kówó yóò òun yóò

ṣé bẹ́ẹ̀ ni bàbá nílé ń ọlọ́run ó ní sọ ọlọ́nà ọgbọ́ka sí ó ní ìgbà tí òun wà ní ọlọ́rọ̀ tọ́mọ yìí ní tálíkà ó ní kò sí tóun ti jẹ́ yà nígbà èwe ẹ̀ òun dáṣọ fún òun fún un gbogbo nǹkan ló ń ṣe fún ìgbà tóun wá di di tálí òun di. ọ̀lẹ báyìí ní ìsìn tóun ò lè ṣe nǹkan kan mọ́ tóun di tálíkà tóun ò ní tóun ọ̀jẹ̀ mọ́ ọlọ́mọ ìbá ń gbé gbogbo dúkẹ́ rẹ̀ ó ń gbé rí òun sa ó tọ́fà gbogbo ẹni bẹ́ẹ̀ náà ní ànábì ní wọ́n ọmọ ìṣọ́ fẹ́ soríire sọ ni ànábì ní ìwọ àti anta wa maluka li abika àpáni ẹmá ìwọ àti dúkìá tó ní bàbá rẹ leni. ẹ dákun gbogbo ẹ̀yin jẹ̀mọ́rà mùsùlùmí ọlọ́run ti kí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọn ò fi ìkẹ́yẹ wọn ò fi wọn àwọn òbí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n ń tọrọ jẹ lásìkò bẹ́ẹ̀ ni ìyọnú ọlọ́run ọ̀gbẹ́nu ìyọnú òbí àwọn míì tíyàwó wọn bá ti di oúnjẹ jẹ tọmọ wọn náà rí oúnjẹ jẹ wọn ti gbàgbé ìyá tó bí wọn wọn gbàgbé bàbá wọn anáàmì yìí sọ fún ayé pé máa ń wà láàtọ̀ ha máa ń là sísá fáà kálà ó àrámà ó láhùn là tọ̀ tó bá jẹ́ sí pé ọ̀kan nínú àwọn òbí rẹ ó wà ní àrọ́wọ́tó rẹ ẹjọ́ ń bá ti soríire là ń gbọ́ yìí o gbogbo aláàsì lọ sàgbọ̀fọ́ lọ́hùn o sí pé ọ̀kan rẹ méjèèjì nínú wọn ó wà ní rẹ ṣe oúnjẹ tó dùn lápèjúwe ogún yẹn inú oúnjẹ àwọn wa ń lẹ iye ọ̀gbẹ́yìn bẹ́ẹ̀ òun náà ti ọlọ́bẹ̀ ìjọga àwọn náà máa pé iyán ló ń jẹ iná jẹ́ fún ìmọ̀ pé àìbẹ́ẹ̀kọ́ kẹ́nu mọ́jìlẹ̀ ní o ṣe oúnjẹ tó dùn bá aṣọ ó ẹ sí ọba wa ni lọ fún yàrá rẹ lówó kọ́. àbí wọ́n lọ ra ẹ̀bà wọ́n gbé fún bàbá rẹ̀ tí wọ́n sì wà ń ẹ wá ṣe bẹ́ẹ̀ wá jẹ́ tó bá yẹ fẹ́nu bí ẹ̀sẹ̀ rẹ̀ mọ́nu ànábì ó ń tó bá jẹ́ ó lè tó dùn nínú oúnjẹ àlìjẹ́ náà ọlọ́lá àwọn ọ̀pàṣẹ fún àwọn tí ẹ má dọ́dọ̀ rẹ o òǹkà yọ̀ǹda fún kọ́ wà náà ẹwọ nǹkan o káwá tó béèlè ẹni tó ń febí pa òbí ibi dáa ti wá lọ ní pé àgbọ́dọ̀ ṣèrègùn ṣùgbọ́n sẹ́rí òbí láàyè kó lé ọmọ kó jókòó ìwọ ọmọ kó ẹjẹ́ ọ̀gá náà sì lè kí ló fẹ́ ń ṣe bá fẹ́ wọn ò rún àránṣẹ́ lásìkò tó yẹ ká kọ ẹlẹ́kọ̀ọ́ o à ń kọ́ o àbí o ọkọ náà sì lè sùrègùn lérí ìyàwó ẹ̀ tọ́gbọ́ òkè sí ìyàwó ẹ̀ jókòó jẹ́ o kí ló fẹ́ ṣe láàkọ́ mo fún ọ níye báyìí kò mérè wá. wọ́n tún fa ọlẹ́lẹ́ ìlẹ́ẹ̀kejì wọ́n tún fa ọlẹ́ẹ̀kẹta ó sì jẹun àbí kí ló tún fẹ́ ṣe fún ọ ẹ̀yin òbí ẹ dáadáa sọ́mọ o kí ẹ̀yin náà káwọn ọmọ ò ṣe dáadáa sí ẹ dáadáa sáwọn ìyàwó yín kẹ́ lè bá àráàánú ọlọ́run lára wọn ẹ alábòsí o ọlọ́run wọn ṣàlàyé pé. àwọn tí wọ́n pàdánù iṣẹ́ wọn àwọn ní àwọn mùráhí àwọn tó yẹ pé ṣe árí mi ni wọ́n náà bá ń ṣe àmì táàrí mi pé ìgbẹ́ bá ròyìn wọn ni ó múra sí tí wọ́n bá sì ròyìn ẹ̀ náà ọjà wà lẹ́nu wàlìmọ́nà àtàwọn tí iná ṣèrègùn fi ṣe há bì há ọlọ́ni nígbà tí wọn ò bá rí ẹ̀sùn iṣẹ́ mọ́ wọ́n àdámìná fún ìyá tí wọ́n ráǹfààní ìwúlò rẹ̀ mọ́ àwájú máa yàkúnú ilé afílé àyèrátì àpèjúwe bọ́ra wọn ó ṣe ní lálùkàmọ̀ náà wàlẹ́ ha àgbọ̀yé sí bẹ́ńbẹ́ yẹn ni pé àyàwádìí yẹn ìmáànà ná fún ní ká má wulẹ̀ wí ní ká sọ yìí pé kò lè fẹ́ràn kò lè o lè nífẹ̀ẹ́ sí i ó yẹ pé ọkọ̀ ọ̀jẹ̀ tiẹ̀ ọgbà ọkọ̀ ọ̀jẹ̀ tiẹ̀ tí wọ́n máa ń ṣe kíní kí máa wá bọ́ bẹ́ẹ̀ àdídá ló lè nífẹ̀ẹ́ sí inú rí wà ní Lawade a fi yà lọ bí òbí ọmọ àbáàsì lọ wá sọ pé ó ní àyà yìí àpèjúwe tó lọ mú wáyé ó wà ní rọ́jù léwu ó ní àpèjúwe ọkùnrin kan ni àmì tó yẹ pé ó sin lọ́run gbogbo ń tọ́jà ló ṣe ṣùgbọ́n bàásàlàwò ṣẹ́tọ́nù àṣìbámi bá dìde sí fáàmì làbí ní màá sí gbogbo iṣẹ́ eré oṣẹ́ olóore tó ṣe tẹ́lẹ̀ ló bá yí padà sí gbogbo ohun tí ọ̀dá tí ó ti dẹ̀ mọ́ ṣẹ lọ́hùn àtá alákà máa lù títí iṣẹ́ rẹ̀ ti wá di tó jóná olùwà níkà kàmá bàyá nàmá sùkìrà gẹ́gẹ́ bá a ṣe ṣe àlàyé ń tá a sọ yìí yúbà yìí nù láwù làkún wá ní ayá ti làálàkún pátápá ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni à ń ṣe àlàyé àwọn àyà wa fún yín ẹ lè bá a ronú àtàtàbí yìí nìkẹ́ wòye gbà náà ọkùnrin ṣẹ́jú méjì wọ́n wá ní ayọ̀ àlàbí náà mọ́nú. ẹ̀yin tẹ́ gbẹ́ lọ́n gbẹ́ lódodo ẹ ṣàkú ẹ ṣàká ní nínú àwọn nǹkan tó jìyáàdì sọ́jà máa kàṣábù tún ní tẹ́ ṣe ń ṣe ní owó náà bá àwọn tí máa àánú rí ẹlòmíì bá bá àánú owó tí wọn ò lè tó ti ya náà àpẹ́ pọ̀ ọlọ́ni wà ní ìjọ ìgbà àtìmọ́ra rájínàlà fún mínàlẹ̀ àrílì bákan náà ẹ yọ káà tó túmọ̀ sí pé kẹ ẹ ọlọ́run ní tó dá nínú àwọn tó ayọjáde fún lórí ilẹ̀ búùbì nínú àwọn nǹkan oníhóró emese má ṣe kan àlẹ́ àbíṣà àròdíyà àwọn irúgbìn tí ọ̀dà èso tí ọ̀dà níníhù nínú tó amújáde fún ẹ́mínà ìmọ̀sùkúrì tó ń fi kú nàhú tó yẹ pé náà lẹ́wà náfàlà ń fi sàkáàtì ń bẹ̀rẹ̀ bá fẹ́ yọ sàkáàlì o bi háàyè sí ọlọ́ọ̀lá iná òkùnkùn lè gbá ẹ̀yẹ̀lẹ̀ àbí sùn gbogbo tí ọ̀dà tí wọ́n bá lọ́wọ́ tẹ̀sùn mọ́wù sí ìkú kìkún lẹ́wọ́ lẹ̀ tí ọ̀dà ní wá pínkàn tẹ́ gbà ọlọ́ọ̀lá nígbà fi áyì pé yín ọ̀gá ẹ̀fà tó àdúrà nínú ṣe wáyé ohun tẹ́yìn gan tó yẹ pé ẹ gbà ni tẹ́yìn náà lọ́wọ́ fún lọ́yẹkẹ́ pín ọlọ́run ọlọ́run pé àná la ní àmì ọlọ́run ọba ọba ọ̀rọ̀ ni o àná kan ọlọ́run ò yín ṣe àmì dùlọ́lọ́run ó yín màmúdù gbogbo ọlọ́run ó ṣe ń tọ́jà fún wa ṣolúwa náà níbi náà. Thank you.